àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run fún aṣíwájú ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam kí ìkí àti ọ̀là náà kọ́lọ̀mbà ìkẹ́lẹ́bà mú bá àwọn ará ní ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàdé ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀ tí ó ń sapá láti tẹ̀lé ojú ọ̀nà tó fi ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam lákàrẹ̀ tí ọjọ́ kẹyìn kọ́lọ̀mbà ìkẹ́lá kó káwà fún ara wọn ọlọ́run tó dé lágbàá òbíṣẹ́ muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ báyìí nínú ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní pé ìnáma lórí ìlú lè kó sáà mi màmá kárí balẹ̀ àṣírák ìdí tọ́wọ́n bá lè kí ọ láti gbé mi dìde ní pé kí n wá pé ìwà dáadáa torí pé ìpìlẹ̀ kí n ṣẹbọ sọ́lọ́wọ́n bá lè kí ìpìlẹ̀ kí n ṣàìgbàgbọ́ sọ́ba dẹ́ẹ̀dà òun náà ni ìwà burú kódà àwọn afá máa ń ṣàlàyé ipe n tàn pé ní kúfúrò àìmóore ni n tàn pé ní kúfúrò ìyẹn pé yẹn kú ní islam àìmóore ni so lára gbogbo ẹ̀sìn wa ìwà ni so a máa rí nígbà míì táwọn èèyàn sọ pé ó yẹ káwọn èèyàn fi ìwà kún ẹ̀sìn so nípìnlẹ̀ ẹ̀sìn ni wà ìwà ní ẹ̀sìn so òṣèlú àti máa sọ pé ìnáwó bọ̀ ètò lè ò tábìlì màkàrí má lè ntí wọ́n torí ẹ̀gbẹ́ mi Muhammad di oníkà wá pé ìwà ìwà dáadáa ọlọ́run bá níta ló fi sọ yìí náà ó wà nù Qur'an ọlọ́run bá àdékẹ́ láròyìn ìbíṣẹ́ láàmú islam ó ní pé innaka la ala khuluqin abim orí ẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìwọ ló wà lórí ìwà tó dáa jù ìwà rẹ ló dáa jù ọlọ́run bá àdékẹ́ bó ti sọ yìí pé Muhammad wẹ́ẹ́ dáa jù sallallahu alaihi wasallam Aisha radhiyallahu anha ìyàwó òjíṣẹ́ ńlá mùsùlùmí sọlá mi pé kò sẹ́ni tó mọ kò sẹ́ni tó mọ ẹni tó yàwó ẹni a máa sọ pé kana khuluquhu al-Qur'an pé gbogbo wa sanu sọlá ẹ bá fẹ́ rí Qur'an tó ń rìn lórí ilẹ̀ al-Qur'an yamshi ìyẹn fẹ́ rí Qur'an tó ń rìn lórí ilẹ̀ pé ntọ́lọ́ọ̀ba àdìkẹ́lá pàṣẹ oní ẹ̀wọ̀ Muhammadu sallallahu kana khuluquhu al ìwà anábì sallallahu alaihi ń tà al pàwọ́ aláṣà ti ṣe lọ́lọ́run bá àdìgá mi sọ fún wa nígbà tó lọ́run bá àdìgá sọ pé tó ẹni tó níwà tó fi ń dáadò wọn níta ní ànábì muhammad sallallahu alayhi wa sallam ó wọ́n sọ fún àwọn tá a jọmọ lẹ́yìn o ó ní pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana tó bá pẹ́ ni tí wọ́n ẹ̀dá jù ní ẹni tí mùsùlùmí ó wò láwòkọ́ṣe kò ń ṣe àwọn tí wọ́n ń ṣeré lórí tẹlifíṣàn ẹni táwòkọ́ṣe kò ń ṣe sí Ronaldo kò ń ṣe arúkẹ́lì ẹni táwò láwòkọ́ ṣe òun lẹ́ni tọ́lọ̀ ọba àlékè lájúwẹ̀ fún apẹ́kí ni òun ló níwà tó dáa jù ó ń sọ fáwọn náà pé kí ni kíwà tiwa náà kó jọ ta ni aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀wà tí wọ́n fẹ́ kí mùsùlùmí kó yọ kó nínú báyẹ̀ torí pé ti fẹ́ tún àárín ìwà àtọ́lọ́ọ̀ba àlékè ọlá ṣe tó fẹ́ fọ àdìsọ́kàn wa tó fẹ́ fọ ọmọ bẹ́ẹ̀ náà ló fẹ́ fọ ìjọsìn wa ló fẹ́ fọ mọ́ bẹ́ẹ̀ náà ló fẹ́ fọ ìwà wa ló fẹ́ fọ mọ́ nínú àwọn ọ̀wà tó yẹ kí mùsùlùmí ṣọ́ kó sì gbìyànjú àti gbógun tì í tí ó fi kó nígbèsí ayé oní táwọn èèyàn ń pè ní alkebr wàtàkàbọ̀ èyí tó súnmọ́ jù léde yorùbá tá a tù sí òun ìgbéraga ṣùgbọ́n léde lárúbáwá a máa wọnú ju eléyìí lọ pàápàá jùlọ tá a bá lò ó níbi pé à ń sọ̀rọ̀ nípa ìsìláàmù àwọn ẹ̀rí wo ló bẹnu àtẹ́ ló kí yẹn ní ìgbéraga àkọ́kọ́ ọlọ́run bá àdíjájá mọ̀ yí pé ìgbéraga yìí ìwà ìbílísì ìwà ṣètọ́n ni ọlọ́run bá gán tó bánu sọ́kùn bátara ó nígbà tó ń ṣe ìdánwò láàrin àwọn màláíkà àti Adam tí Adam sì pa wà ìkúnnẹ́lì màláíkà ti júdù lè Adam fàṣẹjẹdú ìlà ìbílísà abawà sẹ́kbàr wà kẹ́rẹ́nà mìíràn apá àwọn màláìkà láṣẹ kí wọ́n forí balẹ̀ fún adam ìforí balẹ̀ kíkí pé eléyìí ó fi jù wá lọ pàṣẹjẹdú àwọn màláìkà forí balẹ̀ àyàfi iblis ọwọ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dé nínú ayé àbá sọ́nà gbé àbá ó kọ̀ kò forí balẹ̀ wà takbara ní ti gbéraga wa kana minal kafirin ìgbéraga bó ṣe ìlú wa sọ lára àwọn kèfèrí kì í ṣe pé ṣe ìtọ́nù ó gbà pé ọlọ́run méjì ló wà àbí mẹ́ta ló wà ihun tó ń ṣe oníkúfúrò ìbá pọba tó dá báláṣẹ báyìí nífi ètí pé ṣe nǹkan yìí ó sì lóhun ò ní ṣe kí ló tó fi ṣe nínú àyà mi pé má ọlọ́run balùwẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ má mẹ́nà àkàn alẹ́ tẹ́sítù ìd àmàlùtù kí ló tó forí balẹ̀ bàtà báyìí láṣẹ ọlọ́run balùwẹ̀ tó fún ní excuse èbí láti wájẹ́ gbígbéraga yẹn clear ó ní àná khairu minhu ó ní sọ pé mo dájú Ádámù lọ níta ń pè ní gbéraga náà ẹnu kọlọ́tà ni mi ń tín ah, kọlọ́tà ni mi ń náà wọ kọlọ́tà omi ń tín iná ló fi dé mi yẹ̀pẹ̀ ló fi dọ̀hùn èmi dà jù lọ òrìṣẹ́ láàmú mọ́tòlùsọ. ó ní àwọn àyà tó bẹnu àtẹ́lù gbéraga wọn pọ̀ nínú Qur'an gbáàkọ̀ mọ́ mo wá ní eh, èrè pé torí àṣẹ òrìṣẹ́ láàmú mọ́tòlùsọ ó olùjẹ́ nẹ́ta من كان في qalbihi mithqala dharra min al-kibr o min kibr ó ní kò ní wà lùjánná o ẹni tó bá ní déédéé ọmọ náà gún ìgbéraga nu ọkàn ẹ kò ní wà lùjánná arákùnrin kan wá dìde ó ní à inna rajula la yuhibbu an yakuna thawbu hasan wa an yakuna na'lu hasan pé a máa nífẹ̀ẹ́ káwọ aṣọ tó dáa a sì máa nífẹ̀ẹ́ káwọ bàtà tó dáa ṣé lè ń ṣe ìgbéraga òrìṣẹ́ láwọn mọ́sálásá onírara níta ń pè níbi rárá kan nìyẹn torí bọ́ lọ́wọ́n bá àlékè ọlá jamilun ọba tó rẹwà ní yuhibbul jamal ó nífẹ̀ẹ́ kí nǹkan rẹwà ó ní alikibro batrul haqqi wa ghamtun nas ǹjẹ́ ń pè ní gbéraga gbéraga tí mo sọ nínú bíbà yìí ẹgbẹ́ tó bá nínú ọkùnrin ní wàlùjẹ́nà batrul haqqi ẹ̀rọ òdòdó báyìí kò sì gbé rárá òun ò ní tẹ̀lé òdòdó yìí inú kó pè nírọ́ inú kó fi àwọn pè nírọ́ pé ń tẹ́ sọ yẹn bó ti yẹ pé tó nú ọkàn mọ́ gbódòdó ni kó fa àwọn pè nírọ́ àbí kó fi iṣẹ́ kó fi pè nírọ́ torí pé bàmí èèyàn máa mú dodo lódodo yóò sì nira fún àti tẹ̀lé ọ̀tọ̀ ni kéèyàn má mọ̀ ọ̀tọ̀ ni kéèyàn mọ̀ kọ́ ẹgbẹ́ tó mo mọ̀ lóòótọ́ ìwà àbí àní tẹ̀lé náà ni òní bá sọ̀rọ̀ ká ródòdòdò ká sì pé nírọ́ bóyá pẹ̀lú àmọ́ wa àbí pẹ̀lú iṣẹ́ wa wà gọ́mtù nẹ́ẹ̀s ká fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn pé wọ́n jẹ́ nǹkan kan níwájú wa. Lukman wọ̀nẹ́bí ànàbí Lukman ètò fẹ́ tẹ́wọ̀n jù nípa ànàbí Lukman nínú sọ́rọ́tù Lukman gangan ó pọ̀ mọ́ ìkálẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní advice ẹ̀ tó lára advice ẹ̀ náà tẹ́ kí ẹ̀ dúró kí ẹ̀ kà á ni nítorí wọn kò fi bẹ̀rẹ̀ ògóńgó ẹ̀sìn ni láàtúnṣe ìsìlẹ̀ inna shirika la zulmun azim torí pé bọ́lọ̀ ọba àlékè láwòrogún òun làbòsí tó tóbi jù wọ́n bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ó sọ àdìsọ́kàn ó sọ ọjọ́sìn ó wá parí ẹ̀ pẹ̀lú wa ó ní wàlá tòsọ irkadakali nẹ́ẹ̀sì ó ní má gbẹ́kẹ́ kó lọ́dọ̀ àwọn èèyàn ní ti gbéraga ó ní bá fojú tẹ́ńbẹ́lẹ́ yẹn kí lè sọ náà wàlá tẹ́ǹsì fìlà áwùdì mara ha bọ́ọ̀ bá rìn lórílẹ̀ rìn níwọ̀ntúnwọ̀nsì má rìn ní gbéraga ìnàláha torípọ́lọ́ ọba àdékẹ́rẹ́ dájúdájú láàyò ìbùkúlẹ̀ mùtálín fẹ̀hùn ọlọ́ọ̀ba àdékẹ́rẹ́ ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá jẹ́ onígbèrèga ni òníwákùsí ti mẹ́ṣíkà واغضض من صوتك ان انكر الاصوات لصوت الحمير ohun tó bá rìn rìn níwọ̀ntúnwọ̀nsì bó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ níwọ̀ntúnwọ̀nsì ohun tó fi ń burú jù yẹn kí máa pariwo sọ̀rọ̀ torí pé ohun tó fi ń burú jù lòun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ti ń dún ẹni tó bá sọ̀rọ̀ tí ó sọ ní wọ̀túnwọ̀sì ọlọ́ọ̀bà ìkẹ́ láti wé ohun kẹ́tẹ́kẹ́tẹ́ gẹ́gẹ́ náà ìgbéraga yìí ó wà lára àwọn tí ò jẹ́ kí fèrè àrùn gba òdodo ọlọ́ọ̀bà ìgbà sọnù sọ́ọ̀tún nàmì ó ní wọ́n jáhàdù bíhà fèrè àrùn àtàwọn mẹ́wàá àtàwọn mínísítà àtàwọn tó jáhàdù bíhà wọ́n pè ní tí musa sọ wọ́n pè ní rọ kì í ṣe pé wọn mọ̀ kó torípọ́lọ́ ọba àdíkà ní pé wà fáìkàn náà àwọn tó sọ̀kùn inú ọkàn wọn wọ́n mọ̀ dájúdájú pé ń dẹ́yìn ní sọ òdodo ni kí nìdí zulman torí àbòsí wa olúwan àti gbéraga fáwọndúrú kéfà kánà ákìbàtì mùsùlùmí ọlọ́ọ̀bà àjàngbẹ̀ wà wò ó bí gbẹ̀yìn àwọn òbílẹ̀jẹ́ èèyàn bí ti máa ń wọ́n ní ẹ̀ẹ̀rí pàápàá ń pè ní ìgbéraga ó pé sọ́nà méjì alikébèrò wọ́n ní pé ìgbéraga bá lè gbé jáde bí islam ṣe gbé jáde èyí tó jẹ́ ìgbéraga yìí òun náà ń pè ní eléyìí ni ó wà jáde síta tó bá ti gbé jáde síta wọ́n pè

ẹlẹ́ẹ̀kẹta ó gbọdọ̀ ní nǹkan kan tó fi ń ṣe ìgbéraga ẹ̀ bóyá tó torí kó lówó jẹ ní ìlọ bóyá torí kó nímọ̀ jẹ ní ìlọ nǹkan tó ń gbọdọ̀ wà tí ó jẹ́ sábàbí tó ń pè ìgbéraga ẹ̀ tó ń pè wá eléyìí làwọn afáfọ́pẹ́tò alkebru yẹ sẹ́dẹ̀ ìsàlẹ̀ ọmọ kẹ́ni tó lè ní ìgbéraga nínú ọkọ̀ àwọn nǹkan mẹ́ta yìí yóò pè é tó bá ti wá di pé àdìsọ́kàn yìí ó wá fi ń ṣiṣẹ́ ṣe àwọn àfáàní pé ara kébrún vọ́ ìrùn wàdà ọ̀tàkàbùlọ̀ méjèèjì lọ́lọ́run bá ní kíọ́lá ló fagilé wọ́n bẹ̀ wá rí ìgbéraga yìí ó pín sọ́nà mẹ́ta ibi tí wọ́n ti ń lò ẹni tó ti jọ tó ti gbogbo nínú ọkàn ẹ̀ tó ti rin ilẹ̀ nínú ọkàn ẹ̀ tó wá ń ṣe ìgbéraga yìí èèyàn á máa lò á máa fi ṣiṣẹ́ lọ́nà mẹ́ta gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn áyà tàbí sọpọ́nà ọba àlékẹ́lá bẹnu àtẹ́lù yìí gbogbo àwọn àyà yìí apply fún aláwọ̀kọ́ ètò work jù níbẹ̀ oníkíyàn ṣe ìgbéraga sọba tó dáa rúgbọ́n mẹ́yìn a máa kọjá àlà pàápàá jùlọ tó bá rí kóòlù tó tán àwọn afọ́m example wa wọ́n ní bẹ́ẹ̀ gbọ́n tó fèrè àwọn sọ tó sọ fún Musa ni ó ní ana rabbukumul a'la nígbà tí Musa wá tó ń ṣàlàyé pé ẹgbẹ́ sin ọlọ́run ẹsẹ̀ ọlọ́run ọlọ́run ẹ̀kẹ́ sin fèrè àwọn kúlẹ́sì ó ní ọlọ́run wo ló ń sọ èmi lọ́lọ́run tó ga jù ẹ̀rẹ̀ rí ibi tí Fir'aun tó ti sọ ilé ẹ̀rẹ̀ rí ibi tí Shaitan Iblis tó ti sọ ilé nù Qur'an fa kódà ayé àkọsílẹ̀ pé wà ìkọ́lá Shaitan ìnsáni fún tí Shaitan máa tún mọ̀ pé ṣé kébèrè tó náà bá àdékẹ́rá fàlámà sábà tó bá ṣe kébèrè yẹn tán a ní inni bari omi inni akhafu Allah rabbal alamin tó wọ́n mọ́ ó mọ́kọ́ fẹ́lẹ̀ mi gán báyọ̀ náà bá àdékẹ́rá ṣùgbọ́n mi yàn máa sọ innal insana la arọ àrùn a ọmọ èèyàn máa kọjá àlà tó bá rí kóhun tó tán nìkan náà ẹni rí sọ pé dédé ìgbéraga tó bá wà nú èèyàn ni ó jẹ́ dédé tí làákà yóò fi kúrú ṣé pé lánàá òun ò sí ó dẹ̀ mọ́ lọ́la òun ò ní náà ni àsìkò lórílẹ̀ yóò gba ọba àdékè ọlá lòun tó ń da gbogbo nǹkan bí ọba tẹ̀ ń tó máa ń tọ́yàn ìwọ̀n ọ̀tọ́ yẹn tó bá àwọn èèyàn kan wà tí wọ́n máa ń tọ́yàn bẹ́ẹ̀ láàbírí president Nigeria kan ní pé don't blame me ìgbà tí wọ́n gbàjọba lọ́wọ́ ẹ̀ don't blame me blame my adviser ẹ blame me àwọn tó sọ̀rọ̀ àǹdí mi ni tó àwọn afárí pé tó bí ẹ bá ti tí èèyàn bá ti rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àǹdí yẹn bẹ́ẹ̀ dé pé tó abúlé yẹn náà ń sọ fún yíyan ṣe ìyá kọjá àlàbẹ̀ rọ lọ́lọ́ba àtàwọn mínísítà ẹ̀ àti àwọn ọmọ ogun ẹ̀ ó ní inna fir'ana wa hamana wa junudahuma kanu min al-khati'in gbogbo wọn pátápátá ẹlẹ́ṣẹ̀ ni wọn kọ́nà ọba àdìkẹ́yà wa Namrud ìgbàdánà Ibrahim wa bá pé ọlọ́ọ̀ba àdìkẹ́yà wọn ló ṣe báyìí ló ṣe báyìí ó wá ń sọ fún Ibrahim kí ni kí ni tó ń sọ igan anabi Ibrahim wa sọ pé Rabbi yuhyi wa yumi ọlọ́ọ̀ba tí mò ń ṣàlàyé ẹ̀kún ẹ̀ òun lọ́ba tí ń fúnni lẹ́yìn ó sì lọ́ba tí ń pani kí ni nàmúrúdù sọ òní àná yìí wà omi ṣé ṣé ń sọ nìyẹn èmi náà mú láǹfààní láti lè kún ilé mi láti lè pa ni kéèyàn ṣe gbaraga sọba adẹ́dà eléyìí ló ga jù kò ní jẹ́ kéèyàn rà lùjẹ́ náà wọ̀ kọ́nà ọba àdìkẹ́ lọ́ba ṣe bẹ́ẹ̀ fún wa kọ́lá tó lágbára rẹ̀ so àdèmá nílé náà so ọ ti lọ bá vc school kan rí vc ordinary vc ni ọ sọ pé ah, eh, ẹ̀kí bá wa kírun mọ́ṣáláṣí kó wa sọ fún wọn pé mọ́ṣáláṣí yẹn ṣe bọ́ngálò ni àbí story building and bọ́ngálò ah, ni ọjọ́ sẹ́rí yọ́ mẹ́rin tèmi sórí ibi rẹ̀ èmi tí mọ́nà ń dún yín lọ kọ́nà bá gẹ́sà ni wọn. ìyá máa ṣe gbẹ́raga fáwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn tó ọlọ́run bá àlékè ọlá ilé ìlú kan àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbà fáwọn ànábì ọlọ́run ìgbéraga ni nṣọ́lá tó mọ̀pínú ọlọ́run bá àlékè àtàwọn yẹn o ní anúkùnrin ìlú basọ̀rẹ́ ní nìlínà wà kò múhùmá lánà àbìdùn àwọn gbàgbọ́ nu eh, Musa àti Harun tó pé àwọn èèyàn wọn ẹrú ni wọ́n jẹ́ fún wa wà gọ́ọ̀lù láwùlá nùzìlà àdàl Qur'an àlà rọ́jùlù min al ni ọ̀rọ̀ tọ́ láti sọ fún wa tó bá tẹ̀jẹ́ pé èèyàn kan ní maka àbí èèyàn kan ní tọ́ ìfà àwọn òlú tó tóbi àwọn èèyàn tó tó bá pa àwọn ọlọ́run bá àdíjẹ́ lágbé nǹkan yìí fún ní àbá ti ṣùgbọ́n léyìí ó wẹ́ sí ó jìnà sí wa àní gbọ́ ohun tó sọ. firan àwọn àti ìgbẹ́ am ana khairu minhu wa min hadha alladhi huwa mahinu wa la yakadu sọ fún àwọn èèyàn pé tó ẹ máa tẹ̀lé Musa èyí tó pé tó ẹni wọ́n láyé káàdù yìí bí kó lè tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ mọ̀ nípa tó ọ̀rọ̀ yóò kílẹ̀ tó kí wọ́n ṣe gbéraga sáwọn ànábí ọlọ́run tó fi di pé kò ní gba tiwọn eléyìí ó wà láti ó mú ni wọn náà kọ́nà ọba àgbàmájà ọ̀wọ́ ẹni eh, tó bá ti ṣe gbéraga sọ́lọ́ ọba àlekí ọlá àbánábí ẹ̀ iná gbére lòún wọ̀ lọ kọ́nà ààrẹ tí ó sì gbẹ̀rẹ̀gà fáwọn bàbá tó bí àbíyà tó bí bẹ́ẹ̀ torí pé bàbá ti yẹ àwọn òkàwé ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní assumption wọn ni pé tó bá ti kàwé ẹni tí ò bá ka ẹ̀yìn òpònú ni ìwé kíkà ní kò kan bó orí ọ̀tọ̀ ní bísíǹsì pé mo lè kọ́ mo lè ká lómi ò kò mọ kò mọ ọkọ kò mọ kà ṣùgbọ́n làákà yẹn ó ju dẹni tó mọ ọkọ tó mọ kà lọ nínú tó súnmọ́ jù òrìṣẹ́ lámọ̀sọ̀sọ́làm tàbá ń ròyìn aṣọ pé ànàbí ju àlùmí jù òrìṣẹ́ lámọ̀sọ̀sọ́làm nàbí alùpùpù kò lè kọ́ kò lè kà tọ́ bá forúkọ ẹ̀ lẹ́gbàá kò ní dáàmọ̀ ṣùgbọ́n tó mú wá nídàájọ́ ní tó mú wá lẹ́sìn làwọn èèyàn ṣe ń lò lénìí tàǹsọ̀ yìí nínú ìrọ̀sárìmọ̀ pẹ̀rẹ̀ kan wá lára àwọn ètò Islam wá ní pé tá a bá fẹ́ ṣe business a gbọ́dọ̀ gba rìbá rárá we call it ethical banking or Islamic banking ní Nàìjíríà ń bẹ ó lè bá ta o torí bí nàìjíríà ṣe rí ẹni bí tẹ́lá ṣàlàyé ẹ̀fọn bí ewó ní gbogbo ìtẹ́ ń sọ yìí ṣùgbọ́n lára àwọn ibi tí wọ́n ti ń tọ́jú islamic banking jù ní the uk ní united kingdom university of durham internal bí mu wa one thousand four hundred years ago kí ló ní wọ́n bẹ̀rẹ̀ sí ní stọ́ọ̀dì ẹ̀ wọ́n ní pípa sí problem ṣẹlẹ̀ ní europe nípa ọ̀rọ̀ owó wọn wọ́n ní pẹ̀tọ̀ àwọn finances táwọn islamic houses ń ṣe ó wà stable kò affected pé kí làwọn eléyìí tún rí tí wọ́n ṣe ẹja stọ́ọ̀dì ẹ̀ tó bá yẹ pé àwọn mùsùlùmí yóò bẹnu àtẹlù gbé wọn ní islamic banking ọ̀pọ̀lọpọ̀ àwọn professors tó ń kọ́ wọn ní Durham University ní UK òyìnbó ni wọ́n wọ́n ti ń ṣe mùsùlùmí. tó bá rẹ̀ ṣíwájú náà bí yìí omi tí ò lè mọ ọkọ tí ò lè mọ ká kódà wọ́n kọ agreement àwọn kèfì láńpẹ́ tó àgbáyé pé ànábì ọlọ́run yẹn tábà gbà àmì bẹ́ẹ̀ jà pa ànábì ọlọ́run yẹn pààyàn rẹ̀ ànábì wa sọ fún alida bitọ́ni tóun kọ agreement pé ó yà pa yẹn rẹ̀ àrí níbi rárá o láyé láyé ọlọ́ èmi ò ní parẹ́ ànábì wa ní pé ókè ibo sí òun dà kò mọ́ wọ́n ní òun ní ànábì wa parẹ́ fún rẹ̀ sallallahu alaihi wasallam so lóòótọ́ adá èmi ò ní kí ẹ má kàwé o Boko Haram ni wọ́n sọ yẹn o ṣùgbọ́n àwa gbọ́dọ̀ gbèrè kíkà dé lẹ́wù ìgbétò yẹn ògbétò ìdítèsì làwọn dáàdì mi náà inna lillahi wa inna ilaihi raji'un tí wọ́n bá wá ń kí òun lé ojú títì ni ó jẹ fóun kódà àwọn ẹlòmíì ni ó sọ fún pé tó dáadáa tí wọ́n lè máa mọ ọba àná ọba ti gbé sí wa nà tó kọ́nà máa fún wa nínú ọmọ bẹ́ẹ̀ ọ̀là àti ìbí lágbára rẹ̀. àìrú gbèrágà yìí eléyìí láàrin àwọn èèyàn wà láwọn tó le jù kí wọ́n ṣe gbèrágà tóbi lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀bà lékè ọlátànábì tí wọ́n bu epo sórí tó dirí akùnrin rẹ̀ fẹ́ tiẹ̀ tó bá débi ká aṣọ́bọ tó lọ́wọ́ bá àlékè ọlá àbí ká yapa islam yẹn láwùjọ tó aláwà mẹ́lẹ̀ àbí ìgbéragẹ́lẹ̀ ìgbélẹ́lẹ̀ kejì láàrin àwọn èèyàn ìgbéraga obìnrin sí ọkọ ẹ̀ bóyá pé ọkọ ní masters òun náà ní masters àbí ọkọ òjẹ̀ tí wọ́n ní masters ọjọ́ ní bsc ni àbí òun ní bsc ọkọ ní hnd sọkọ̀ máa ń gbé jókòó ní ẹ̀gbọ́n ọ̀rọ̀ mẹ́rin kí ló ń sọ náà kí ń jókòó sígbò

lódi ìwọ̀n gbà tọkọ yóò bá ti pàṣẹ tó jẹ́ ìwọ̀ tó bá pàṣẹ tó ń jẹ́ ìwọ̀ rárá ó ti ya gba ìyìn tó bá jẹ́ ìwọ̀ àti ń gbọ́ síyàn lẹ́nu ṣùgbọ́n lódi ìwọ̀n gbà tó ní pé tó nǹkan tó fẹ́ kó ṣe lélẹ́yìí obìnrin ò láǹfààní láti lè yapa nǹkan yìí so bọ̀sìgbà táwọn táwọn àwọn obìnrin tó wà education tọ́nu ẹ̀sẹ̀ education tó tọkọ bá pàṣẹ báyìí náà pàṣẹ pé tó ẹ̀jẹ̀ wa àwọn apínyẹ ṣẹṣẹ nílé yìí tí n bá ti ń fabọ́ èèyàn máa gbálẹ̀ kọ́lọ̀ ṣàánú. abẹ́ni tó pé akẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ àfáà tó àgbé torí pé òun ní owó ju àbá lọ àbó òun nípò ju àbá lọ pàápàá jùlọ pẹ̀lú inferiority complex tó ń bá àwọn àbá àjà sẹ́gbẹ́ tó kọ́ máa gbọ̀n káàkiri àwọn ẹ̀yìn àwọn olówó wọ́n wá insult àbá mi ara ẹ̀yìn tẹ̀ wá mẹ́ ní ara yá dẹ̀ kú sọ ah, kí ló dé sọfá mi ní sọ́dún ìgbà pé òun ò lè sóríire tóun ò bá gbẹ̀tọ̀ lé àwọn olówó bóyá lómi gbà tó lọ kí ó tẹ́lẹ̀ sẹ́yìn náà bígbà tó lọ kọ́ṣẹ́ ọwọ́ níbi ká fi ábí oúnjẹ náà ni òun làwọn èèyàn fi ní náà fi ní náà fi ní expect lọ́dọ̀ àwọn èèyàn àwọn kọ́dà ń sọ yìí látara ayé àwọn sheikh adam náà ti máa ń complain so ló fi jẹ́ pé sheikh adam àwọn èèyàn respect tiẹ̀ tó bá jóló tó bá misbehave àgbọ́ tiẹ̀ so àwọn ọmọ kí wọ́n ṣàlàyé bàbá ramadan náà kọ́ kí nínú tíra wọn wọ́n làwọn lọ sílé abiola problem àwọn fẹ́ sábẹ́ lámọ̀ pé bàbá yìí kò ní problem pẹ̀lú mọ́tò yìí àwọn ọmọ wa ń ti mọ́tò yẹn kọ́ bá lè gbà wọn má jẹ́ òṣìṣẹ́ o wọn lábẹ́ ọlá ti jáde nẹ̀ kí ló ṣẹlẹ̀ pé mọ́tò ò dání bàbá ní òkè mara kojú five oh four tuntun fún bàbá wọ́n ṣe dáadáa wọn ní rárá o ní ìlú afẹ́mi nìkan kí n tó lè gbà lọ́wọ́ ẹ̀ ó ra kojú five oh four ní gbogbo àpá alẹ́ Yorùbá abẹ́rẹ́ gbé sínú ẹ̀ ni òun máa tó wọn ti ẹ̀ bèrè mọ́tò lọ́wọ́ ẹ̀ ìwọ lọ rí ìrántí ọgbẹ́ aláàjì mo rí pé ẹra mọ́tò fún mi tọ́lọ́ sànù wa tó olóyè pé táwọn èèyàn nílẹ̀ sí láti àbá àmọ́ pé wọ́n ń dòwò kí ó níwájú ẹ̀ táwọn bá sọ́wọ́ kílẹ̀ ẹ̀yìn òwò ẹ̀ dídẹ̀ ẹ̀ dákẹ́ àwọn ẹgbẹ́ má bínú sá abẹ́ni tó jó lórí tó o pé tòbí lórí gbogbo tó bá wù mí ni wọ́n fa àwọn èèyàn tó wà lábẹ́ mi ó fi wọ́n ṣe ẹni tó bá ṣe eré eléyìí bó bá ṣe ṣe wọ́n fi lọ́lọ́ọ̀ba àlékẹ́ lọ́sùn ṣòwò náà bá àlékẹ́ àmà kọ́lọ́ọ̀ba àlékẹ́ ọ̀la kó fa alágbọ̀ọ́ yìí ẹ̀sìn ọlá síbi lágbára بسم الله الحمد لله والصلاة والسلام على من لا The khutbah today centers around arrogance and pride. In Arabic, we call it kibr, pride. So when we say um, pride and arrogance, when we say pride and arrogance, the Islamic usage of it is a bit deeper than the way you would use it in other languages. So just as Islam came to perfect our creed, our belief as regards our Creator, it also came to perfect our act of worship. In the same way it came to perfect our behaviors. So Islam aims to identify our negative behaviors and remove them. Hence the Messenger of Allah used to say, إِنَّمَا بُعِثْتُ makarim al الْأَخْلَاقِ I have been sent to perfect good, character, uh, good character good behavior, good relationship, with, good relationship with people. And then Allah SWT commanded us that the way the message of Allah has been sent to perfect good manners and good uh, character, we are supposed to take him as a role model. As Muslims, we do not take C. Ronaldo as a role model. Neither do we take, uh, there's this one that is reigning among young uh, Mali or what is it? Nera, Nera Mali. Unfortunately for that boy, he did Walima. And that walima he did does not have any impact in his life. So they gave him a good name. He's calling himself Igbolabi. And, and people are following him. If you count the number of people in this month, and you go and count the number of people that will go to Naramali, Naramali show, you you see the big difference. I was in a public bus one day. I, you not even hear what he's saying. The only thing I was saying, Yahoo ni gbogbo wa. What is this one thing? yahoo ni and people will spend money on on you pay huge amount of money vip seat millions of naira abi i used to see vip seat you know vvvip it is um, um, they pay millions of naira if they give if they give us in this month one over hundred of what they make from naira Mali show we will complete this month Naira protect us. So we do not take Naira Marley or um, what's the other one? That one that became a woman, Bobrisky. That one also, his father and mother are larger and larger. And he woke up one day that he does not want to be a man again. He wants to be a woman. And people are giving him money. May Allah assist us. So we take the message of Allah as a role model even in our behaviors. So ulama scholars say that when it comes to pride and arrogance, <coughs> We have the internal one. And it is this internal one that manifests outwardly. And for this internal one, we need three things. The person who is being arrogant, and then the, pers- the people who is arrogant, he displays this arrogance too. And then the reason is arrogance. If these three are not there, you will not, you will not call it arrogance because you need these three ingredients. Either he believes he's so rich or so knowledgeable that people around him do not worth his respect, that will be the reason of his arrogance. And he will be the arrogant person, and people will be those people is displaying his arrogance to. And then they manifest in his actions. This is where it now becomes the kabur as far as Islam is concerned. And then ulama say that the danger, it is condemned. All forms of arrogance are condemned. I started the Yoruba version of the khutbah. However, the danger varies in accordance with which that person is making the arrogance. If it is the fourth level of arrogance, where one is arrogant to his own creator, then it is deadly. It, it, it sends the person into hellfire eternally. Hence, the Pharaoh, when Musa came to him, he told Musa, when Musa told him, I have been sent by Allah, this is the sign, this is the time my my my stick and turn to a my hand will turn into white it will be glowing like light Firaun said, I am your Lord the Most High. Uh, which other God do you want? I am the one who created you. So one of the early scholars used to say, one time he said that the extent of a person's foolishness depends on the extent of his pride and arrogance. Firaun knew that he had a beginning. He knows that it's temporal. And he knows that he will have an end even one if they are fooling in, he's supposed to know that yes these people are fooling and he still believe that he is the highest creator this is the highest peak of ignorance uh, of arrogance shaitan even did not reach this level the second one is to be arrogant to the one who bears the message of Allah to us the people in Mecca called لولا نزل هذا القرآن على رجل من القريتين they used to say that why did Allah send Muhammad with this message we do not we are not supposed to have problem with the messenger now we supposed to look at what at the message, but they felt that no, this person is too low for us to accept his message. Why didn't Allah send it to people who are rich and who have positions in Ta'if and in Mecca? So this one, the this one, arrogance to Allah and arrogance to the Prophet will put the individual in hell eternally. May Allah protect us from that. Then arrogance between us and people. One may be arrogant to his parents because he's educated and they are not. There's this Uh, problem with getting educated the Western way. Yes, it is a good thing since we are not Boko Haram. There's nothing wrong with having Western education. In fact, it's one of those things we need. But you having Western education does not make you better than the next person. Our messenger was illiterate, unlettered. He could not, he could not read or write. When one of the same messengers, he would call people and say, I dictate and you write down and yet he is the best of mankind. In fact, some of the principles he laid down are now things that people are studying in Western universities. I give an example of Islamic uh, Islamic banking. Is Islam, you go and you, you can search on your phone. One of the prime ministers of Britain said that I will make London the financial capital of Islamic finance. Why? Because they saw the benefit in it. So yet he was unlettered. He could not read or write. So one believes that his literate and his parents are not worthy of respect is part of the problem. Or a woman who believes that because she and her husband have the, are working in the same place, or she's more she's richer than her husband, then decides not to obey him. Part of the problem. Irrespective of how respected you are, how wealthy you are, when you are married to your husband, your husband is the chief executive, the what's it called, the CEO of the home. You give him his respect. When he gives instruction, you follow it unless those instructions violate the rights of Allah subhanahu wa ta'ala. And this is for those who are students of scholars, who, because some of the scholars, because of their inferiority complex, somebody that if you write something in Arabic, you can read and explain. It's literate. If you can read Arabic, Arabic is an international language. But because of the inferiority complex that some people have put in there, when they say, where are you going to? I'm going to Inekeu. So an Inekeu is seen as something second, that is a second figure that when you are knowledgeable in Arabic, when you can read the Quran and read the Sunnah in Arabic and understand it, you're supposed to be inferior to people who learn the English language. What is the language? is the same thing. Somebody sees, somebody says, "How are you?" and you believe that it was the apex of apex of civilization. And the person that says "Keba look," you believe is backward. May Allah protect us. So we do not feel inferior to people. May Allah do not give us the form and understanding of Uh, inshallah, there are points I still want to touch on this issue of keeping fire limits, so I will continue the next khutbah. May Allah protect us beyond them. Inna wali dhalik wal